tó bá yá wọn ní pọ̀lọ́pọ̀. Sọ́lá movie production tún gbèdé o ẹ̀mí gígùn làkọ́ọ́lé yìí ó bá a lówó bá a lọ́la bímọ bá a lálàáfíà ẹ̀mí gígùn ni yóò kú ta ó máa tọrọ lọ́dọ̀ àdẹ̀dá o sinimá ta ń wíre ẹ o ẹ̀mí gígùn la kọ́lé rẹ̀ ìṣẹ́júṣẹ́ lọ. ìṣẹ́júṣẹ́ lọ lóòótọ́ mo gbà abilẹ̀ rẹ̀ abilẹ̀ talẹ̀ abọ́mọ gbogbo lóhùn lóhùn àdíá fún ọlọ́fin àyàngbó tí wọ́n sọ fún mi pé ẹ̀mí rẹ̀ ó gùn bí ọ̀pá àbọ̀n ẹ wá wò bí ìjà ṣe ń jà bí àgbà ayé bínú kò sọ kán sómi wọ́n bínú yọ̀gbá yọ̀ sí ìpẹ́ wọ́n gbẹdùn lọ́wọ́ ẹlẹ́dùn fẹ́dùn lóko. ẹ sọ fún kẹ́hìndé ẹni tó bá pa gúnugún onítọ̀hún kì í kadu uh-huh. ẹni tó bá pa kalamago onítọ̀hún ní kóòtù mẹ́fà uh-huh. ẹni tó pa lẹ́gẹ̀rẹ̀ kò kì mẹ́ta ẹ sọ fún kẹ́hìndé pé ó máa lọ́wọ́ tèmi náà. ta ló mú bànújẹ́ wọ àfiwá tí ọ̀fọ̀ kan ọba balẹ̀ tó ń fi ẹ̀mí gígùn lá ọba ìlú lójú. Ah! sim ni má titun ẹ̀mí gígùn another powerful story written and produced by Kehinde adéyọjú the producer for sunwande wálé rasak ló dìbẹ́ tẹ̀lé táwọn olófẹ́mi adébáyọ̀ yínká kọ́ọ̀dù kẹ́hìndé adéyọjú àfíìsẹ̀yìnọlá jọkẹ́ múyìwá jọmílójú olúmbẹ Esther kalẹ̀jáyé tóyọ̀sí adésànyà ẹ̀yìnọlá òdùgbẹ̀mí lókùdù kàfáyà tiẹ̀kín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun ẹ̀mí gígùn subtitled in english ó ti jáde sórí fèsì jìnnà kan ẹ̀kọ́kù ti mọ̀ látọjọ́ tó pẹ́ wípé gbogbo sinimá tó ní kìíní tó halẹ̀ tó milẹ̀ tó mi gbòòrò títì tó jẹ́ ojúlówó iléeṣẹ́ epsilon movie productions ló gbé jáde tó ń tà sinima titun ẹ̀mí gígùn kọ́lọ́n kó yọ̀ǹda rẹ̀ fún wa ní o torí pé ẹ̀mí gígùn ní sọ́yà grab your copy now. obìnrin láyé ayé pé pa o mi ò mọ mi ò mọ mi ò mọ mi ò mọ mi ò mọ mi ò mọ. ta la fẹ́ finú tán ta la fẹ́ gbà fún náà ta la fẹ́ gbọ́kàn tán ta la fẹ́ gbà fún. àìrìn jìnnà lára bùkẹ́ ọ̀kẹ́rẹ́ o tó bá rìn jìnnà wà rí gbọ̀ǹkẹ́ tó yàrá ẹni fọkàn tẹ́nìyàn àjẹwọ́ ẹni bá dára dẹ́nìyàn àjìyà. jẹ́ kó yẹ lẹ́nu kó bá rẹ níbí báyìí sórí jùmọ̀kọ́ rẹ ó ti ṣàlàyé everything fún dùn gbogbo eléjẹ ti ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ tí wọn náà bá mọ̀ ẹ́ ó ṣetán láti pa òfin wa mọ́. you cry you cry you smile you smile if you die good goodbye to you. yay. to know? Open it. Òkun. Ìbọn. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Ṣorí kan tí wọ́n ń pè ní oògùn yẹn, àṣẹ ni. Òun ló máa mú tó máa fi búra fún gbogbo àtàwọn àbí. Wípé gbogbo kan tí tí ẹ gbọ́ tí ojú ẹ rí níbí, òun ní sọ fẹ́ ní kọ̀ọ̀kan tó bá dé ta. Ah! Ìtùnú clearing and forwarding agent ni wá àwọn client wa táwọn àdéhùn bá ṣiṣẹ́ anybody tó bá ti ṣe wọn a máa ń bá wọn clear wọn kúrò láyé a forward wọn lọ sọ́run ni. intelligent. Má bẹ̀rù. Mú. Ṣé o fẹ́ wà tí mo gbọ́ níbí. tàbí tí mo gbọ́ níbí. kí n má sí láàrin àwọn alààyè mọ́. Ah! kí kí n má kí n má sí láàrin àwọn alààyè mọ́. <laughs> alààyè mo ní mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé àwọn ìtàn burúkú méjì wo ló sọ pé o gbọ́ tó fi wò pé o ò fẹ́ gba èso lọ́wọ́ mi. Hmm. ìtàn arábìnrin méjì ni mo gbọ́ arábìnrin kan wà tí àwọn kan ń pè ní Efa tí àwọn kan tún pè ní Nana Awawu ó fún arákùnrin rẹ̀ um, Ádámù ó fún ní èso ìgbà yẹn ni wàhálà dé inú ayé arábìnrin kejì èmi ò mọ orúkọ ẹ̀ ìyẹn fún olórí orílẹ̀-èdè kan ní èso jẹ hmm. ìgbà yẹn náà wàhálà tún dé síbẹ̀ àtìgbà lèmi tí o pé mi ò lè gba èso jẹ ní ọwọ́ obìnrin rárá. àá alààyè ṣé bó ṣe wá ń wò mí yìí ṣó wá rò pé mo lè ṣe láburú fún ẹ ni mi ò lè ṣe láburú fún ẹ kí lè rẹ̀ mi fẹ́ jẹ́ tó bá kú. alààyè ó dàbí pé o ò mọ o jẹ́ kí n wá sọ fún ẹ lẹ́yìn ó dàbí pé o ò mọ pé bí mo tiẹ̀ ṣe ń wo ẹ yìí gan ìfẹ́ ẹ ti ń wà nínú ọkàn mi láti inú ọkàn mi láti inú ìsàlẹ̀ ìsàlẹ̀ ọkàn mi dẹ̀ ni. kì í ṣe pé èmi náà rí ẹran rí o ṣùgbọ́n mo mọ̀ dáadáa pé <laughs> egbin ló dára jù láàrin gbogbo wọn mo tún rí ejò tó pọ̀ náà mo ti rí lóríṣiríṣi àmọ́ nìmi òun ló dára jù láàrin wọn. Ah! olóró oníwà tútù bí àdàbà ní àlàyé bẹ́ẹ̀ ni fa àtúnwò mo tún ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ rí dáadáa àmọ́ ọ̀kín ló dára jù láàrin àwọn ẹlẹ́yẹ. àlàyé láàrin àwọn ẹlẹ́yẹ kọ́ o láàrin àwọn ẹyẹ ni wọ́n máa ń pè. ó ah, ṣe láàrin àwọn ẹyẹ. <laughs> ó dáa o kí wàá ní gbogbo atótónu tó ń sọ látẹ̀ẹ̀kan kí ló kọ wa. ó túmọ̀ sí wípé arábìnrin ìtùnú ló rẹwà jù láàrin gbogbo obìnrin tí mo ti rí rí láyé mi. alààyè alààyè arábìnrin Tùnú òní ni inú mi dùn jù gidigidi láti ìgbà tí a ti dá mi sí ipò alàyè nítorí mo rí olólùfẹ́ mi ẹni tí ó wù mí tọkàntọkàn inú mi dùn nígbà tí mo rí pé ó ti di ẹni tó ní iṣẹ́ lọ́wọ́ iṣẹ́ àṣelà torí wípé iṣẹ́ ni ògùn iṣẹ́ ẹni tí kò bá ṣiṣẹ́ iṣẹ́ ló máa dá ẹ̀mí onítọ̀hún ní ó wá wù mí láti fún ẹ ní ẹ̀bùn pàtàkì kan. àlàyé ó fẹ́ fún mi lẹ́bùn. bẹ́ẹ̀ ni fa. òrùka ìfẹ́ òrùka ìgbéyàwó ṣé o ṣetán láti gbà. wíbẹ̀ mi wíbẹ̀. bẹ́ẹ̀ ìfẹ́ mi ń bẹ lágbàlá mi o kò lè roko olómi ń bẹ lágbàlá mi kò lè rodò. ìfẹ́ mi tèmi ni kò mú o tèmi ni kò gbà o. ìfẹ́ ta mi oró rẹ̀ ti tò mí lára já. ó ti bọ́kàn mi pàdé níbi tó tútù ti mú mi lọ́kàn. bọ́kàn bá ròkun rọ̀ sá dandan ni kó fàbọ̀ ṣèbúté. alágbẹ̀dẹ tó ń luni lójú kan àmì lórí o àmì lórí so kò dẹ̀ ní kò ní wùn mí kẹ́ lọ́sọ̀kọ̀ parun o ṣẹ́gbọ́n mi ẹ gbàgbé nípa ìran tí ò lè ṣe láíláí it can never happen. Pastor Wale. yes. ọ̀rọ̀ yìí àbí mi. ní wàá sọ fún mi ewu ah, ni ti yín gan mo ní pé kẹ́ fi mí sílẹ̀ kẹ́ jẹ́ kí n fẹ́ ni tó wù mí. ọ oh. oh, tó bá dẹ̀ jẹ́ pé ó wù yín kẹ́ fẹ́ mi ni kẹ́ kú sọ fún mi. Lord of so leave me with my choice and my decision. oúnjẹ ọ̀tàrè tó pọ́n rẹ́dẹ́rẹ́dẹ́ o ẹ̀dá mi èwo ní ṣe. àṣàbí o ọlọ́run máa bá mi pọ́n ẹ lé pẹ̀lú bó ṣe mọ̀ wípé òpè ni ní ṣọlá yẹn ṣó ti bẹ́ẹ̀ sìn anyway kì í ṣe pé bóyá mo fẹ́ fa ọ̀rọ̀ gùn lọ títí to understand as in bó ṣe ń wò mí mo ti travel gan mo travel káàkiri being a somebody tó ní travelling experience ó yẹ bẹ́ẹ̀ sìn because tó bá ń gbọ́ àjàlá àjàlá àjàlá tó ń pè mí kì í ṣe pé bóyá mo wọ́n sọ mí lájàlá yẹn o ó ti but due to pé mo máa ń travel gan ṣó yẹ bẹ́ẹ̀ ń sìn wọ́n ń gbọ́ àjàlá travel àjàlá travel àjàlá travel all over the world. ẹ sọ nǹkan tó bá fẹ́ sọ because mo níbi tí mò ń lọ. wọ́n bá pé òun ẹni tó ń bá sọ̀rọ̀ ló ṣe ń bá mi sọ̀rọ̀ sórí ẹni tó dúró wájú ẹ̀ this is millionaire yeah yeah millionaire ló sọ̀rọ̀ you see see wale màá mọ̀ understanding no matter o understand sori in the next few days nsìn you see i will be in millions of naira yeah yeah yeah yeah yeah yeah yeah You tó man, ń gbọ́ orin kan tí àgbà òṣèré kan kọ nígbà kan tó ní ma dé níyàn máa dé níyàn ni dé níyàn máa dé níyàn in the next few days nísìnyí I will be in million. gbọ́ sori owó we, tó bá dẹ̀ máa fi dé fifteen million naira èmi àtọ̀rẹ́ mi làjọ ń ṣe díò yẹn lọ́wọ́ ṣó ti bẹ́ẹ̀ yẹn sìn so tí fifty million naira bá ti wá dé ọ̀nà mẹ́ta la fẹ́ pín sí ọ̀nà kan nínú ẹ̀ is five million èmi ni mo nìyẹn so tí bá ti wá gba five million yẹn mo rẹ́dì wípé kí n cut ẹ̀ into two kí n fún ní two point five èmi náà wàá mú two point five tó kù máa fi ṣọ̀run àjíjá tèmi two point five ti tiẹ̀ o lè má fọwọ́ kan ara sórí tọ̀dọ̀ mi làwọn máa ná lọ a fẹ́ jẹun o fẹ́ wọṣọ o fẹ́ ṣerun o fẹ́ ṣe anything. onídìí kẹ́ ara yín tó bá ti dìgbà yẹn tẹ́ bá ti gba two point five million ẹ jẹ́ kèmí mọ̀ bóyá kẹ́ pè mí lórí àgbo àbí kẹ́ wá mi tẹ́ṣí máa ń wá mi máa yọ sí yín so two point five million yẹn ẹ bá ti kó fún mi owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́yìn ṣẹ́gbọ́n. ẹ ṣeun mo dúpẹ́ pé mo ti ẹ̀ pè yín ẹ̀dẹ̀ jẹ́ mi níhò mo dúpẹ́ gan ni àgbáyé àdálẹ́ lágbára ọlọ́run nípa ọ̀rọ̀ àjíbọ́lá ni mo pe jíbọ́lá mo ní kó máa bọ̀ nílé kó wálé wá ṣe kí ni jọ tell me iṣẹ́ wo ló ní fún nílé tó fẹ́ wá ṣe fún ẹ. dáàdi ọlá kí ló dé tẹ̀ ẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹ jẹ́ kí wọ́n sọ̀nà ẹ jọ ọkùnrin náà kí lẹ́nu kí ọkù jíbọ́lá kan wálé wá ṣe. ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin náà mọ̀ pé ọkọ mi ní dúkìá tó pọ̀ ẹ ṣe wá ráwọn properties yìí ṣe mọ̀ gbogbo ẹ̀ ó kàn skátà sí gbogbo nàìjíríà ni ó wá wò pé báwo lọkọ mi ṣe máa ní gbogbo nǹkan tó wà nílẹ̀ rẹpẹtẹ tó yìí ká má wà lẹ́ni tó ń bójú tó tó jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ṣé mọ̀ pé tó bá débi táwọn dúkìá bàbá ẹ̀ wà àwọn tó wà bí àárọ̀ expect ẹ̀ wọ́n máa wò níwò wípé bàbá ẹ̀ náà ló dúró so kò lè débi kankan sọ wípé kó mójú kó mbẹ́ tàbí kan ní bó ṣe ṣe ni ò dá nítorí pé dòun tẹ́mi ìyàwó gan bá débẹ̀ wọ́n lè máa wò mí níwò wípé à ta lòun àbí tó torí pé ó fẹ́ jogún ni tàbí kí ní pọpọ tán mọ́ ọ ní nǹkan ò ní débẹ̀ kan sọ pé báwo ni tiẹ̀ ṣe jẹ́ bó bá dẹ̀ ní pé dà máa bọ̀ ní nàìjíríà wá mójútó gbogbo ogún bàbẹ́ o á lè máa mójútó èmi náà tí mo jẹ́ dúkìá bàbẹ́ torí èmi náà lára dúkìá tó wà lẹ́yìn náà ni mí because tí ò bá mójútó ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa gbogbo tó wá jẹ́ ti ọkọ mi á wá di tara àta á di tó yẹ para àta náà á máa á máa di pé wọ́n wọ́n wá mu lò. mo mọ mo mọ pébi mo mọ pébi tó ń lọ nìyẹn eléyìí ni pé kí n má ṣùwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ṣé mi ì mọbi tó ń lọ ni ẹ jọ ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ kó sọ singular reason ìdí kan pàtàkì tí Jíbọ́lá fi máa tìlú òyìnbó wá fẹ́ secondary market gbogbo wa la mọ̀ obìnrin yìí ni ẹ̀gbọ́n wa fi gbogbo ayé ẹ̀sìn ó náwó lé lórí kò ní oyún oṣù kan fún rí kí Jíbọ́lá wá tìlú òyìnbó dé kó jẹ́ pé èrè tá a fẹ́ fún Jíbọ́lá ni pé kó wá gbé àlòkù àgùdà yìí àti wá ń wí tán ní kí ogún kí ogún ológun kó má dìtẹ̀ ní ẹlẹ́ni ẹjọ́ ogún tá a ní tá a gbé tira láì mọ iye ọdún tí ò wúlò tẹ́ni ẹlẹ́ni bá fẹ́ gbé kó tètè gbé bàbá yes bàbá yes. Ah, ah. ṣé o máa ń tojú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kan ni. Ah, ilé ìga o. ẹ ọdún ọdún ọdún ọdún ẹhùn ìwọ nǹkan tí wọ́n fẹ́ ni wípé kíjọba la wá sílé àbí kó wá mójútó property bàbá ẹ̀ àti wọ́n fún ara ẹ̀ àbí. ee kò jù bẹ́ẹ̀ lọ ṣó dáa kírú mi yìí kó tó wá jẹ́ pé màá tún wá bọ́ sára ta tábó gún ọkọ mi tó wà lé àtúwá bọ́ sọ́wọ́ ara ta. ó wà òkè ó dáa ẹ ó máa wà ókè ẹ jẹ́ kí n gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ. ẹ fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ kí n gbọ́. ẹ kò sí nǹkan tí mo fẹ́ sọ ju wípé gbogbo ẹbí yìí pátápátá lórúkọ mi lórúkọ wa àti fọwọ́ sí pé kí jẹ́bọ́lá wá kó wá mójútó property bàbẹ́ àní mo ti mọ̀ náà pé ibi tẹ́ ma alágbà yín ò tó lé agbá yín ò tó lé náà ẹ wo nǹkan tẹ́ ń sọ jáde lẹ́nu ká tẹ̀lé instruction ọmọbìnrin tá a fẹ́ sílé tó wúlò fún wa pé kí jíbọ́lá wa ah, ah ẹ máa ń disappoint mi gbogbo gbà ni ṣé wọ́n fi ṣe yín ní ẹ̀gbọ́n yìí káàtì ẹ̀ odidi olórí ẹbí wa kó máa ronú bí àpọ̀dà kó máa ronú bí ẹni tí ò lọ́pọ́lọ́. Ah, àgbàdọ̀la. yes èmi kúkọ sọ̀rọ̀ bíi bàìbéèrè. n tó mọ̀ yí pé bàbá ló pè mí àti ẹ pọ̀ èmi làbúrò bàbá ẹ̀ tó o bá wúsá ìyá ẹ̀. alẹ́ ẹ̀ tó lé ẹ̀ tó lé ẹ̀ tó lé ẹ̀ tó lé kò sí ìkọ́tà nìkan. wọ́n ní tó bá jẹ́ ojú èèyàn mi ò ní jẹ́ kéèyàn wọ ìjọba ọ̀run wọn ni ká yọ dànù ni tó bá jẹ́ ọwọ́ ọ̀tún èèyàn ni jẹ́ kéèyàn wọ ìjọba ọ̀run wọn ni ká gé tó bá yẹ pé máa yìí mi ò ní jẹ́ kí n wọlé election tí mo ti ń náwó tí mo ti ń nọ́ra sí láti jọjọ́ yìí tí n bá yọ kúrò lọ́nà kò sí mi rò pé ó léèwọ̀. Hmm. ó dẹ̀ ń rí lè disturb ẹ̀ lọ. bẹ́ẹ̀ni toró ní àwọn ọmọ lọ́dọ̀ nǹkan tó bá dẹ̀ ti sọ báyìí abẹ́ ké e ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. wọ́n ní ẹni yára lògùn gbé e. torí tó bá jẹ́ kó ló kọ́kọ́ dọ́dọ̀ mi tó sọ fún mi pé kí n pa ẹ̀ dànù máa pa ẹ̀ o. ẹnu. máa pa ẹ̀ o mọ̀. mo mọ̀. oh that's good that's good. wọ́n bí wọ́n ní ìdíṣẹ́ ni wọ́n láti mọ̀ ní lọ́lẹ̀ mo promise ẹ pé máa ti kú already. tó bá yanjú ẹ wà gbádùn mi bí a ṣe gbádùn ṣúgà eléyìí kiri. wọ́n pọ̀ rẹ̀ owó táwọn boys tó fẹ́ ṣiṣẹ́ tó máa gbà ó ni bá wọlé election ẹ̀ tán mo need brand new car. wàá gbà before election. Really? bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. deal. obìnrin láyé ayé pé gbà ó mi ò mọ mi ò mọ mi ò mọ mi ò mọ mi ò mọ mi ò mọ. ta fẹ́ fi tán ta fẹ́ gbà fún náà ta fẹ́ fọkàn tán ta fẹ́ gbà fún. Yes no? Yes, Don. How far? Thank you very much for the great opportunity to be among these great people. I promise to deliver. Wow. That was a great promise. Stand by it. Okay? Yes, Don. Hello? Read the profile. Mr. Jibola Oyele is an America-based businessman. He is the son of the late business icon, Chief Owoyele Owolabi. But after his father's death, his stepmom wants him to marry her in order to gain her interest out of the properties of uh, his late father. But Mr. Jibola Oyele refused to do so. pẹ̀lú gbogbo nǹkan tí o ti ṣe àti ẹjọ́ ẹ̀ tí wọ́n ti mú wá fún wa a rí i pé Mr. Jibola Owóyẹlé ó jẹ̀bi ikú. yes yes ó jẹ̀bi ikú. really báwo ló ṣe mọ̀ kó jẹ̀bi ikú. pẹ̀lú gbogbo training tí mo ti receive ẹ jẹ́ kó yé mi pé nǹkan tó ṣe gangan is less of our business èyí tó kàn wá gangan ni pé wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fún wa nítorí ìdí èyí ó jẹ̀bi ikú. articulate ah ẹ bá mi pàtẹ́wọ́ fún lady. we cry you cry, You smile you smile if you die. Goodbye to you. Itunu, are you ready for your first assignment? I am ready. Fantastic. Itunu, yes, face the screen. Who is this? Okulori, eh? kò sí láàrin àwa alààyè mọ́. alààyè leléyìí. yes ìtùnú alààyè ni but láti ọwọ́ ẹ ló ti máa bọ́ sí ipò. gẹ́gẹ́ bó ṣe gbọ́ bóyá sọ òkú tó ń wò yìí kò sí láàrin wa presently mo mí pé kò sí ní nàìjíríà báyìí kò tó máa fi tó eight pm ní alẹ́ yìí adé nàìjíríà ní òtẹ́ ẹ̀kọ́ ní ìkẹjà. ìtùnú gbogbo ilé Parapata. a fún seven days láti fi carry out first assignment ẹ I personally done smart I want this guy dead lálẹ́ yìí ni tí o bá work lálẹ́ yìí mo fún ẹ ní seven days kò fi ṣe. Itunu, I have some details about this guy. I will give you as soon as possible. We cry. You cry. cry. We smile. You smile. If you die, we advise you. This is black market. láti rí gbogbo yín lè tí mo o lè mọ bínú tèmi náà ṣètò tí. lóòótọ́ ó ti pẹ́ tí mo ti mí sí i ṣùgbọ́n ó tún jẹ́ kí mi náà wá pọ̀ ara ẹ̀ náà ni wípé àwọn news tí a máa ń gbọ́ káàkiri káàkiri nàìjíríà ti bàjẹ́ kó o bá lọ sílé ó léwu ìdílé kan ìlú òsì rọgbọ kò sí security wọ́n lè pààyàn just anyhow. Yeah, yeah, ó máa ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé especially gbọ́n ní ìtọ́ máa ń social media nǹkan kan ṣẹlẹ̀ o ó lè jẹ́ Togo ó lè jẹ́ Ghana náà kí yẹn ti ṣẹlẹ̀ wọ́n dẹ̀ tag Nàìjíríà àwọn yẹn a máa rò pé Nàìjíríà ò dábẹ́ àwọn bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ Nàìjíríà no no no no. Wow, so cute. The guy is so handsome and fresh. Ìwọ kì yóò kú ikú kíkú kan àfi yíyẹ alààyè ni ẹ. kò síbi tí o ti ń ṣẹlẹ̀ kò sílùú tí o sì crime even America tó ti wá yẹn crime ibẹ̀ ó le ju ti Nàìjíríà lọ yet wọ́n á dẹ̀ máa tag Nàìjíríà pé Nàìjíríà ò dáa. so well, no problem ọlọ́run máa fi ṣẹ́ṣọ orílẹ̀ àkọsí ìfẹ́ mu onímọ̀dé láti rí ẹ. lóòtítọ́ ọ̀rọ̀ tó sọ ó máa ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé ṣùgbọ́n ẹni tí ó bá ti báyọ̀ ṣe ẹni ṣe bí dùn lórí tí So I don't, I don't think you have to. Do the top, to me, my girl. You know I'm a child. You know I'm a child. You love you, yeah. Stay with me, you forgive me, good to love me. Bá a ṣe ń ṣe níbí náà ṣe níbì kan aláyé o. Obìnrin yín fún jọ̀ọ́ ah, ah. àmì ọyọ ọkùnrin tó ń pàdé mi táwọn gbé a délé yóò tiẹ̀ jẹ́ ìyàwó lé mi ó tiẹ̀ já lé mi tó bá ara yà mí báyìí máa máa kú tí n bá kọ̀yìn sí wọn wàhálà ẹ̀dẹ̀ ń gbé súnmọ́ rádaràda ó dẹ̀ ṣe bí ipò òun ríyàn ó dẹ̀ ń waste mi dàní nínú ilé what is wrong with this boy what is wrong with this boy look at me now kí ló fẹ́ kí ló tún nídìí nínú obìnrin have everything ẹni tí ò rí mi ò rí nǹkan kan wàláì kò lè rí nǹkan kan kò lè rọ́lọ́hún kò lè rà láàfíà. aunty. yes yeah. darling. mo ti ń lọ sùn jàre. ẹ ẹ o ti fẹ́ lọ sùn. ẹ wá pa. ẹ mo wà òkè. ok ó dà. kékeré lè gé fọ́ṣọ́ tí ẹ ò mọ̀ àparò ṣe ti ẹ̀rọ dúdú bìrìmù. irú akíndani dání òkè lọ́ọ̀dẹ̀ ọmọ olùdíje àbí àbí bọ̀bọ̀ yìí rìn dẹ̀ òun fẹ́ lọ sùn kí ló dé tó bọ̀bọ̀ yìí gọ̀bà kí ló dé tó kí ló dé téèyàn kéèyàn bá bímọ kó lóun jẹ́ kéèyàn kó kó lóun jẹ́ kó ọmọ téèyàn bí kó jáfáfá àṣé téèyàn bá bímọ èèyàn tó máa ń bá èèyàn bí jáfáfá mu. Fọlákẹ́. kí ló ṣẹlẹ̀. kí ni gbogbo ilé ìsìn kí lè wá ṣe nínú orí mi. ó ti bọ̀ la tó bá tó ó ó máa bọ̀ nínú yàrá mi wà lóhun tó ṣe. kí ló ṣẹlẹ̀. o tutù bí yìnyín ni ó ti tutù jù gbogbo ara mi wá ṣáà ń ṣe bákùnbákùn mo níwò lẹ́mi abandon my room and come here mi ìmá ìgbéyà kí n sùn sí bíbá. àbọ̀ tó tún bá mọ nínú yàrá yín ẹ lọ pa èsì tàbí kẹtàn ìta tó bá dẹ̀ yẹ pé ẹ máa bọ́ sábẹ́ dúvẹ̀tì ẹ máa faṣọ Adébùkọ́lá náà ah, jíbó lọ́wọ́ dé máa ṣe bí ìpò mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe torí mo direct àbí òun dára láti ṣe good boy gbogbo àti bàbá ẹ̀ ti kú gbogbo àti wọn náà ti dé o ò tiẹ̀ débẹ̀ kò yẹ bẹ̀ wò i mean ṣé o mọ̀ pé táyà ọ̀hún tí nǹkan bá pẹ́lẹ̀ àìsáìdà kó bàjẹ́ tàbí kó jẹrà tàbí kó dógun pàápàá ó ti pẹ́ ju ọkọ̀ wà ń bẹ́ẹ̀ ni. kí ni kan náà. Ah, ah, jíbó la òkè wọn sàn òdi <laughs> ọmọ tó ń sọ kí ló ṣẹlẹ̀. ṣòwárí sórí ìsàlẹ̀ pòpó ìtò bá débẹ̀ lọ́wọ́ tó tiẹ̀ ń kọ́ra lọ́wọ́ yìí tìwọ̀ tó bá gba ẹ̀mú tó bá gírípù ẹ̀ <laughs> jíbọ́lá wọn bá ka lùlùyà. àǹtí fọlákẹ́ ó dàbí wípé ẹ mọ ìyàrá yín you are like a mother to me step mother mi so ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ jẹ́ ìyàwó bàbá mi kí ló dé tẹ́ ẹ̀ ń ronú irú nǹkan báyìí sí mi èmi àti yín àbí you understand. mo jíbọ̀ ò láìkẹ́ tó bá jèrè níṣẹ́ ni kò stop ẹ̀. Even ni ìyá òfò ìyá ìyá ìyàwó ni èrò ń sọ̀rọ̀ bóun travel all the time it's not as if you are not exposed to this new life kí ló when it comes to love what is age what is eh, ẹgbẹ́ ìyá mi níyàn abẹ́gbẹ́ ìyàwó kí tó jẹ́ tó bá débẹ̀ ó máa ń ka age ni ṣé bí tó bá débẹ̀ ó máa dàbí ìgbà tó yẹ pé bẹ́yẹ̀ mi àtẹnu ẹgbẹ́ ni àjọ máa ṣe nǹkan tó yẹ kájọ ṣáájọ máa gbókìtì gbogbo eléyìí gbogbo ẹ̀ máa máa dàpọ̀ máa máa dàpọ̀ máa máa gbogbo eléyìí máa máa bá gègé wo ni gbogbo ra ni gbogbo sound yẹn gan ó máa ma jí ẹ lórí sílẹ̀ báyìí ni gbogbo ẹ̀ wá máa mú wa máa ṣe kí ló ń ṣe ẹ. kí ni gbogbo òṣìṣẹ́ tẹ́ ṣe ẹ̀ ń fọwọ́ para ẹ̀ ń fọwọ́ gbára ẹ̀ ń fọwọ́ di ara mọ́ fún mi kí ni túmọ̀ eléyìí ẹ wo bí tí mo bá bá yín sọ lẹ́rọ̀ tí ẹ gbà ó dàbí wípé mo máa disrespect yín mo ti pọ́n yín tó gẹ́gẹ́ bí ìyá mo pọ́n yín gẹ́gẹ́ bí step mother mi so mi ò rò pé mo gbọ́dọ̀ ṣe ju bí mo ṣe ṣe lọ. ìdájí bọ́lá ṣé o mọ̀ pé oúnjẹ àlàyé ni òkú ò lè jẹ́ ilé ntala yìí bá dẹ̀ máa jẹ a ní fi lẹ́dùnkù òkú tí ó ti kú ti kú ọlọ́run ọba náà ti sọ àwátàwà láyé la máa ṣayé ìwọ máa yin ọlọ́run látara títí mi ok how would you feel kò gbọ́ níta pé wọ́n ń kú ìyàwó bàbá ẹ̀ ń ta ẹ is it not better for you kí wọ́n kunkun ẹnu lè ṣe mí bó ṣe wẹ̀ ó yọ amísìn náà ọkàn ọmọ ní yọ dọ́wọ̀ ló bí yọ ọ̀kẹ́rẹ́ kí mi mọ́lẹ̀ kó wò wò mú mi látẹ̀yìn kó wá mọ̀ kọ́ lọ́n tóbi lọ́ba. wọ́n kò yẹ kò sí nǹkan tí ò ń ṣẹlẹ̀ nínú ayé but kò ń ṣe lọ́dọ̀ ti tèmi ẹ kóra yín bọ̀ síta ẹ pọ̀ sókè rajà ẹ lọ́ọ́ ṣe oògùn ọ̀tún bá wọ̀nyí ẹ bọ̀ síta. are you sure? yes. ṣé o what's the meaning of this? what's that? <laughs> kí ni gbogbo lè. what what is wrong with you? okay turn. orí ẹ pé. kí ni. wọ́n síbi tó máa rán. wọ́n hmm. tẹ̀lé mi ìtùnú mi ìgbésẹ̀ wo gan-an ló ń gbé lórí first assignment sọ fún ẹ. ìgbésẹ̀. yes. mi ò gbé ní ìgbésẹ̀ o mo ti ṣàlàyé fún yín pé mi lè ṣe iṣẹ́ tẹ gbé ní kí n ṣe yẹn àlàyé ní gáì tẹ ní kí n pa yẹn náà. ìfọ́niṣà tó bá jẹ́ pé àlàyé ní kọ́ ah, ah. ṣé bí iṣẹ́ tẹ̀dẹ̀ ni pé kò sọ àlàyé di òkú eh? ìtùnú you are too slow on this job do it in time. ah jùmọ̀kẹ́ mi. kí ni ò lè yé mi àti pé kí nìkan tó fẹ́ yé mi gangan mi understand jọ hmm. nígbà tó reviews láti má ṣiṣẹ́ tán gbé fún yín sí ìgbà wo gan ló fẹ́ gba another contract <laughs> tell me babe <laughs> wo bí nígbà tó bá fi ọdún kan pilẹ̀ wèrè ọjọ́ wo gan-an ló fẹ́ jájá àwọn ti lọ. sọmọ ọlọmọ làrán níṣẹ́ dé torútorú ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. ẹ ẹ bá mi bá àǹtí sọ̀rọ̀ látìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ àǹtí ò lè jẹ́ oníṣe ni wọ́n ń ronú ṣá ìrònú rẹ̀ kì í ṣọmọ ìyá ara èmi tiẹ̀ wá wèé pé bóyá kán involve ọlọ́pàá sọ̀rọ̀ yìí bí ẹnìkan fi tọ́lọ́pàá létí. wọ́n dùn mí má lọ síbi tó dé ẹ̀ ọlọ́pàá báwo tí o mọ̀ wípé èèyàn èèyàn tí àwọn kidnappers tí wọ́n gbé o understand téèyàn wá kùgìrì tó gbéra tó dọ̀dọ̀ ọlọ́pàá níjọ́ téèyàn bá ti lọ sọ fún ọlọ́pàá lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn kidnappers náà máa pa ntọ yẹn òsì pé wọn á pa nìkan wọn á pa wọn á gé wẹlẹwẹlẹ nígbà tí wọn bá gé wẹlẹwẹlẹ tán wọn wá kó sórí náà wọn á jó wọn á mú nǹkan tó kù wọn á fi kún tọ́ bá ti fi kún wọn máa sọ dẹbu wọn á bẹ̀rẹ̀ sí la owó táwọn fámìlì ẹ̀ ò fẹ́ sọ yẹn òun àwọn á bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ kiri àgbáyé wọn kò ti spirit bẹ́ẹ̀ yẹn á kàn máa lọ gba gbogbo owó wa á wá gbówó yẹn fáwọn pípù yẹn ní dọ́bù dọ́bù nílọ́po ìlọ́po ó gbọ́ tó má ronú bẹ́ẹ̀ ọkọ mi náà ló ń pè mí yìí o hmm. lórí ìyanjú sọ̀rọ̀ yìí náà ló ń pè mí fún ah, ah, ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀. ẹ bá ọkọ ẹ sọ̀rọ̀ hmm. ó necessary. hello. hello ọkọ mi mo wà ah, ọ̀rọ̀ owó náà ló ṣe ń bá wa sọ pé ká ṣàlọ́wọ́ wa. irọ́ ni o ó ṣe ọkọ mi olówó ń ràn lọ́wọ́. ten million lọ́jọ́ tó dé ó ṣe gan-an ó ṣe mo dúpẹ́ o ó ṣe ọkọ mi èṣù oníyàwá ó ṣe. Ada Ada o ti ya wèrè nu sẹ́yìn. Fọlọ́rọ̀ mo ti ya wèrè. Ẹ̀rọ tí ó ṣẹlẹ̀ ẹ̀rọ tí ó ṣẹlẹ̀ bòbẹ́rì. ó lóun máa san ten million lọ́jọ́ thursday pé àdèmọ̀ bá ṣe máa mama, wá ìtókù títí sáọ̀dẹ̀. ok àkọ́kọ́ san ten ah, million eh. àwa àrèjì fún ìtókù àbí. bẹ́ẹ̀ni good good ah, má bínú oh, má bínú jọ ṣé ah. ó ní òun fẹ́ gbé wá ní káàṣì fún ẹni àbí ó máa sẹ̀ǹdẹ̀. ó gbé wá ní káàṣì ó sẹ̀ǹdẹ̀ owó máa wà káǹtì mi ni hmm. èmi ṣáà máa lọ fáwọn to jẹ́ gan mi hmm. gbé lówó. Hmm. àkíyèsí tí màá pè é sí ni pé tó bá ṣe rówó tàì rówó ṣáà mi sọ pé kò sọ fáwọn pípín yẹn. bẹ́ẹ̀ni ẹ ṣe ẹ wò ten million kì í ṣọmọ kékeré owó o ẹ má fún wọn ní ten million kankan ẹ ìfọ̀fọ̀ ọlọ́pàá sọ̀rọ̀ yìí. shut up ọ̀tá fàlànà ni ẹ because kálí kìí ṣe pé òun jẹ́ ọ̀tá fàlànà ni ọmọ èèyàn wọ́n kidnap ẹ̀ àṣẹ fún wọn máa gé wẹ́lẹ́wẹ́lẹ́ wọn máa ta ìwọ ní kọ́ lọ́sọ̀fọ̀ ọlọ́pàá ah, dúró o ní problem o We are pé I don't want to see you again. ẹni you see you are the enemy you are the fatherless enemy you are the fatherless enemy can you see that Or tẹ̀lé àti ìjọba ẹ̀dẹ́ kékeré jẹ́ That's láti wà lọ́tí mo mo ti ń at least that tí máa ń wò pé nǹkan kan me. fún mi rú oúnjẹ tí mi ò jẹ ni nítorí fáránù wọ́n wá ní kọ́ ọmọlọ́pàá I'm ọmọdé ló ń ṣe. èmi tó jẹ́ pé fúnra ra mi èmi tó jẹ́ pé tó bá kẹ́ ní kíkẹ́ máa lógún ọkọ èmi tó jẹ́ pé tó bá gẹ̀ ní kíkẹ́ máa lọ́gbọ́n àlè kíkẹ́ táìkẹ́ máa lẹ́gbẹ̀gbẹ̀rúndínlógún ọkọ èmi tó yẹ pé tí n bá tún kọkọ lẹ báyìí ọkọ náà ni màá tún bá lọ lèèyàn kan sọ fún mi wípé òun ò rí mi kí wá lórí. <laughs> kò tí ẹ yé mi ọ̀rẹ́ kò <laughs> yé mi ó dúró náà dúró náà kí ni Jíbọ́lá tó wá sọ. Jíbọ́lá àló eh. ń ṣe bí ọmọdé ọmọ ó kàn ṣòro bí èwe ni eh. bí mo ṣe ń ṣe tó ṣe ló ń ṣe bẹ́ẹ̀ pé òun ò rí mi mí ìdẹ̀mú bóyá ó kàn tiẹ̀ ṣe ń díbọ́ ni bí kò kò lè sọ pé òun ò mọ̀ pé ohun tó wà nílẹ̀ yìí ojú òun fọ́ òun ò rí you don't get it gbogbo ẹ ni mo dẹ̀ ń ṣàlàyé fún pé wá inside life lélẹ́yìí àmọ́ màá jẹ́rìí àwọn ọmọ mi tó wà ń gbòòrò àwọn ọmọ olùṣe àwọn ọmọ àwọn ọmọ táyé wọn ti tó ti ṣe dáadáa kí n má sọ mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tẹ́ni wọ́n bò bí bank bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe tó máa tó máa ṣe yálà yá wọn tó jẹ́ pé tó bá dẹ̀ tó bá tó bá lọ báyìí máa ṣe pé pa àwọn òrí ẹni wọ́n mú dẹ̀ sọ mo lémi àti ẹnìkan náà làwà nílé jẹ́ àṣẹ ní bòńkẹ́lẹ́ jẹ́ àṣẹ láàrin ara wa and we will enjoy this relationship you can imagine oh, oh, he doesn't want to understand bí ṣe pẹlẹbẹ náà ló mú lélẹ̀ ní gígí ah kò já omi i don't know what is wrong with him eh, kò já. wo ọ̀rẹ́ ìgbésẹ̀ òun wá fẹ́ gbé sìn. ẹ eh, wo obìnrin ni mí alátiṣe mi a máa ti ṣe ààrẹ máa mọ bí mo ṣe máa yanjú ẹ̀ mo mọ bí mo ṣe máa ṣe gbogbo kan ṣàgídí ni sórí nígbà míì ó máa ń wùyàn ṣe o tó jẹ́ pé ọkùnrin akọ máa dìbò bí gbàgbà kí ni ká ti gbọ́ ìyàwó bàbá mi ìgbà tó bá yá ń sìn tó náà bá wọ ọbẹ̀ tó wọnú ibẹ̀ lọ what are you talking about tó bá já sínú ibẹ̀ gangan tó rí bíbẹ̀ ṣe rí tó wò pé kí ló ṣẹlẹ̀ ṣé kíní ìlú dùn tó yìí tó ṣe gbùgbù tó lúwẹ̀ tó lúwẹ̀ tó lúwẹ̀ tó kó kíní sẹ́nu mélòó ni ó pọ̀ náà tó ah ah what are you talking about kò ní sílẹ̀ àmọ̀ wọn kò ní kó ń bẹ̀ tó bá ti dé bẹ̀ kò kàn fẹ́ já sí ròdù yẹn ni tó wà láìjọ́ tó bá dẹ̀ fi lè try tó bá já wọ̀ ah, tó wọlé tó wọlé síbẹ̀ ah! Ah! omi ayé o inside life ọlọ́run tọmọ yẹn bá ṣe mistake tó wọ ibẹ̀ yẹn lọ tó wọ ibẹ̀ yẹn lọ àṣùkọjá òpó. dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè yìí tó bá jábọ́ mo mọ̀ pé àtàbára lé àtàbára ọ̀tọ̀ odò tó ṣú tó fẹ́ rọ̀ yìí kò sẹ́ni tó mọbi tó máa rọ̀ sí bóyá gúúsù ni àbí àríwá àmọ́ dá lójú pé tí odò náà bá rọ̀ ọmọ àkókò tí wọn ò tí ì bí odò yẹn á pa á. Dawn, ọ̀rọ̀ yín ń jọ bí òwe bí òye. Kò dẹ̀ yé mi. Ẹ̀rù dẹ̀ ń bà mí. Kí ló ń bẹ nínú igbó tó ń dún màwò màrò? Ó lè jọ bí òwe lójú ẹ̀. Ìtùnú, mo lè máa sọ kó jọ bí àṣàmọ̀. Àmọ́ tó bá délẹ̀ tán, ó dá mi lójú pé agbára ẹ̀ wò assignment tí mi gbé fún ẹ wò máa ti ṣe àmọ́ mi ò ní nǹkan kan báyìí sọ nítorí ọjọ́ àsìkò wákàtí ìṣẹ́jú tí mo fún ẹ kò tí ì pé mi ní nǹkan kan tí mo fẹ́ sọ fún ẹ. Don about that assignment mi ò gbọ́dọ̀ parọ́ fún yín àtìgbà tẹ́ ti fún mi láṣàìmẹ̀ǹtì yẹn ọkàn mi ò balẹ̀ mo ti ní sleepless night I am sorry. Sorry about what? Don, please, can I say something? Go ahead, Don, I am sorry. mi ò ní lè ṣe assignment yẹn. I cannot kill that guy. He is the man of my dreams. Kí ló ṣẹlẹ̀? Kí Ṣòbíà tó dégbò, Olúgànbí là ń ké sí. Ìdí nìyí tí Don Smart ṣe sọ fún mi pé kí wọ́n á fún ẹ ní last warning lórí assignment tó gbé fún ẹ. I have made it clear to Don Smart that I cannot kill that guy. He is the man of my dreams. Tó bá ní ṣẹ́ mi tẹ́ fẹ́ gbé fún mi, I'll do it. But kì í ṣe ṣe àlàyé. <laughs> ah. Mr. Mufta Ojayi, ó jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ wa àmọ́ nígbà tó fi ọwọ́ pa idà wa lójú hmm, bí mi léèrè pé kí ló ṣẹlẹ̀. àǹtí Jùmọ̀kẹ́ the storyteller kí ló ṣẹlẹ̀ sí o. Hmm. ọjọ́ burúkú èṣù gbomi mu ni. belt jumi ẹ ṣẹ́rí gbogbo ẹ̀ṣẹ̀ tẹ kálẹ̀ pátápátá ẹ̀sùn tẹ fi kàn mí mo jẹ̀bi. Yes, I'm guilty. I, I don't have any. I can't even deny it. Ṣé ṣé ṣé ṣe rí? Eléyìí, ìyàwó my wife. Yes, this is my sister and this is my daughter, my only daughter. Ẹ jọ̀ọ́ ẹ spare their life, ẹ Nice introduction. Ah. Ǹjẹ́ ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ pẹ̀lú àbúrò ẹ̀? tí wọ́n pè ní àwọn ẹbí ẹ̀ ǹjẹ́ wọ́n mọ irú iṣẹ́ tó ń ṣe tó fi jẹ̀bi tiwa. kí ló ṣe fún wọn ibo ló ti mọ wọn rí. it's okay it's okay don't worry everything's gonna be set settled everything's gonna be set settled i'm gonna settle jade bright bright jumi èlò gógó náà bá gbé fún wa tó lè wọ́ọ̀tì láìfù yá ìyàwó mi. Ah, mami kí ló ṣe fún ẹ ẹ jọ kí ló gbé gbogbo ẹnu ẹ sọ̀hún níwọ <laughs> ó mà tàn sí ẹ lẹ́nu níwọ mufta sharp shooter ẹ erin kú mọ̀ gúdú ẹ fi jẹ ẹ̀fọ́ kú mọ̀ gúdú ẹ fi jẹ so ó wá di tọ́ọ̀nù tiẹ̀ ìwọ wá mọ̀ ẹ́ pé owó kan ò ra ẹ̀mí ìyá ìyàwó ẹ̀ right lókè for your information iṣẹ́ tí wọ́n kọ̀ láti ṣe ẹlòmíì ti carry out assignment yẹn ẹ ah! eh, tí ìyàwó ẹ bá ń rákòrò ó máa ti dọ̀rùn. aláì ah! fara ẹ balẹ̀ o mọ slang wa ikọ̀ wa ṣé tó bá rẹ̀ rọ̀ kọ̀ ló máa ṣe kí ni ló máa jẹ. tábà rọ ọmọ níṣẹ́ ẹrú gbà mí ó máa fi kí ló jẹ. ọba tí yìí. thank you. tábà rọ ọmọ níṣẹ́ ẹrú gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run dáhùn sí mi ò níṣẹ́ mi. bẹ́ẹ̀. bí Don Smart ṣe ránṣẹ́ pé kí wọ́n lọ pa Muftau Ajayi àti òun àtàwọn fámìlì ẹ̀ nìyí. May their souls rest in perfect peace. Ìtùnú iná ni Don Smart kò mẹ́ni tó dáa. Look here, if you fail to do his job, ó máa rún ẹlòmíì kí wọ́n lọ ṣe é. hand is going to kill you and your family. That shall not be my portion. <laughs> then, fulfill your promise. kí ló ti já o ìjì ìjì ayé mi mo gbàdúrà kí n ríre ìjì ìjì ayé mi mo gbàdúrà kí n ráyọ̀ o ọ̀rọ̀ ta sọ pa onífẹ́nu kan tàbá fodo ikùn kan a máa dún ní jojú o. ìjọba ìjọba ìjọba ìjọba adékọlá ó ṣe sunday dàgbòrú ó tún ṣàdébáyọ̀ àrẹ̀mú abẹ́rẹ́ àti sàmú alájọ ikán tún lálà nípa mọ̀lẹ́kùn. ọlọ́yà. títún ta tún gbé jáde rèé o àjẹbí ìdán làkọlé rẹ̀ ó tún lóyin ládùn ó fàkọyọ Gemini Films and Marketing ẹ kú owó níná. agbọ́rọ̀jọ́. bèbí bísí o. ọdúnladé adékọlá ìṣá akọ̀tún sinimá tó gbé jáde yìí tó pe àkọlé ẹ̀ ní àjẹbí idán. ó ah, ah. ṣèjúṣe lọ lóòótọ́ mo gbà ẹ̀wọ̀ àlàyé tó fi lé ńlá sílẹ̀ nínú ọ̀la ńlá. kò sun tó wù kó lè sọ kò sáriwo tó wù kó lè pa mama ń obìnrin lọ́wọ́ ṣáá ni. ó wá ń tọrọ owó káàkiri ìgboro níbo ló ti kó ìmọ̀ farakasa tó wá sọ ọ́ dìdàkudà di abami ẹ̀dá. bẹ́ẹ̀ ajẹ́bìdán bẹ lọ́wọ́ ẹ̀tẹ́nìkan ò gbọ́dọ̀ fi ṣeré ẹni ó bá ríran ikú sí ọ̀run làálàá. èmi lágbàdo lé o báwo ló ṣe máa jẹ náà báwo ló fẹ́ jẹ. ó ṣe ń sọ di èèyàn di adìyẹ ló ń sọ wọn di Ọdúnládé Adékọ́lá dẹrù jẹjẹ. tó o bá ṣe kíá wàá máa jẹrà lórí ìjókòó tó wà ó dẹ̀ ní kókò sẹ́ni tó máa gbé This is another multi-million naira project written produced and directed by Ọdúnladé Adékọ́lá fúnra ẹ̀ starring Ọdúnladé Adékọ́lá Yínká Quadri Bọ́lájí Amúsàn Mr. Latin tampan president Ìrètí Ọ̀sàyẹmí Ẹniọlá Àjàó Múyìwá Adémọlá Afis Abiodun Ṣẹ́gun Ògúngbè Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá Ìdòwú Adẹ́nẹ́kàn Gbẹ̀ngà Dínà Mọ̀nsúrù Ìjàyégbèmí Níkẹ́ Amsat Oyèkànmí Adékọ́lá Ibrahim Bello Sanjay Lẹ́kàn Látúnjí Súnkànmí Ọmọbọ́láńlé Túndé Adémíòye Adéwálé alẹ́ bíi oṣù kàkà díẹ̀ ká dákẹ́ ni star studded lélẹ́yìn ó kọjá àfẹnuròyìn ẹjọ́. bí tí o bá kí ṣe èmi ajẹ́bí ìdánlókù. sinimá titun ajẹ́bí ìdán subtitled in english ó ti jáde sórí vcd nìkan kásàgbà marketed and distributed by germany films and marketing nigeria limited the chartered marketer ami arena shopping complex bọ́ládé oṣòdì lagos sinimá titun ajẹ́bí ìdán action packed movie ni suspense inú ẹ̀ gáyàtà ẹ̀yin náà rà kẹ́ ẹ̀ wò ó kọjá bẹ́ẹ̀ now! Grab your copy now! would you choose today of all days to make me sad? Sadness is not a bad thing. Anything, you can do, anything, let me. No, ò kí ń jẹun, ìgbà mi máa sún oúnjẹ rú sílẹ̀ rẹpẹtẹ ọjọ́ ráìsì ẹ̀wà. Wọ́n dẹ̀ mọ̀ pé táwọn ò bá ti jẹun, èmi ò kí ń lè ilẹ̀kùn. ilẹ̀kùn kìíní. so ìwọ nígbà bọ̀ ní fẹ́mi lẹ́yìn tí mo ti pọ̀ ọ̀nẹ́ nígbà tó máa gbọ́dọ̀ mọ fún mi. now mo mọ̀ kò ní yídì náà. because i don't understand mi kò yé mi if there is anything you think i need to know just tell me sọ fún mi. it is not your fault. ẹ wọ́n ti tẹ pẹ̀lú mọ́mísí mi náà ṣé mi kọ́ ló ń déètì ni ṣé mọ́mísí ló ń déètì ni àbúfẹ́ ṣe tírísọ̀. torí gbogbo nǹkan tó ń ṣe fún sista mi ó máa ṣe fún ẹ o. kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tí ìwà táwọn gbogbo ẹ̀ tẹ́ fi ìyà sọ́rọ̀ mọ́ ní àtúwọ̀. ó tọ̀ bẹ́ẹ̀ ni pé àjẹ́ nìyá owó lọ ká má jẹun ọ̀tá láwí ọ̀rẹ́ kan kò gbọ́bẹ̀ kaná débi pé yóò sòǹjẹ oúnjẹ ọ̀tá rè tó pọ́n rẹ́dẹ́rẹ́dẹ́ o ẹ̀dá mi èwo ní ṣe orí mi èwo ní kí fi yìí gbà mí o mo bẹ̀ẹ́ òtítọ́ ti pẹ́ nílẹ̀ òkúta irọ́ rèé tó dowó gèrè mọ́ ní lọ́wọ́ o ọ̀nà parun rèé ta ti lè rájẹ́ ẹ̀dá mi èwo ní ṣe orí mi èwo ní fi hùwà yìí o. ìtùnú. mọ́mí ṣe ṣe ṣe wà òkè kí lẹ fẹ́ ẹ fẹ́ rí mi àbí ẹ ń wá Yọ̀mídé ni mọ́mí ṣé kí máa yín bomi. ìtùnú. mọ́mí. who are you. ta lẹni tó dúró síwájú mi. Si This is not my child. Ọmọ mi kọ́ ni mò You've become a total stranger to your family. Itunu, neither me nor Ayomide understand you anymore in this house. Kí de dé kí ló Mommy, ṣẹlẹ̀ sí ẹ? Mummy, Me wan nǹkan tó ṣẹlẹ̀. Itunu. No, mommy. okay, ó dàbí pé mo ti understand kato tó bóyá torí new house ta kó you understand new house new environment new set of people new mo rí bóyá òun this overwhelming effect on me Because sí nǹkan kan inú mi ń dùn ní odi ni bóyá òun ló kọ sí. ìtùnúlùwà who do you think you are fooling? Eh? fright's written all over you Show màtìgbà tí wọ́n ti ń bí ẹ lérè wípé kí ìtùnú òun la nǹkan kan kọjá jẹ́ kí n sọ fún ẹ ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ tó bá pẹ́ tó bá yá bàbá náà ló ń bọ̀ wá yanjú ẹ̀ wò ó àgbẹ̀láyè tó ní oko kò sígi tó wà nínú oko àgbẹ̀ tí ò mọ èso tí ìkọ̀ọ̀kan tó ń so lórí ẹ̀ wá gbọ́ jẹ́ kí n sọ fún ẹ tó o bá takú tó o bá ní òfin hàn mí gẹ́gẹ́ bí ìyá tó dẹ̀jẹ̀ lé lórí torí mo mọ̀ pé ìyá ò ní alábàárù ọmọ ọ̀rọ̀ ẹ tọmọdé bá gba eku ni ó máa ń dàjẹ́ tó bá pa ẹja ó máa ń dàjẹ́ ọjọ́ tó o bá pa ọ̀rọ̀ gidi gan ṣe bẹ́mi náà ló ń gbé bọ̀ abáńlé. mami ẹ gbọ́ ọ̀dọ́ wọn ó dàbí pé oúnjẹ tí mo ń ṣe ó obìnrin láyé ayé pé gbà o. ẹ̀gbọ́n yín tẹ ní wọ́n kidnap nǹkan ah. báwo ni. ọlọ́run mà ti ṣe o ọkọ mi ti ṣetán láti ten ten million ní ọjọ́ tọ́ọ̀sì tó bá dẹ̀ ti di ọjọ́ sáòdì a máa lo balance wọn so wọ́n á lè fi bọ̀dá mi sílẹ̀. bọ́ sísá kẹ́ ẹ ṣe fi tó ọlọ́pàá létí. ẹ eh? ọlọ́pàá kọ́ lọ pẹ̀gbọ́n mi dànù ah, irọ́ irọ́ irọ́ ah wọ́n sọ pé tá a bá fi tọ́ ọlọ́pàá létí ọmọ àpò ẹ̀gbọ́n mi sómi ìdẹ̀fẹ́ kọ́ kí nǹkan kan ṣe ẹ̀gbọ́n mi rárá rárá hmm. so kó tó ṣẹlẹ̀ nìyẹn. sista ṣe fẹ́ gbọ́ wọn kidnap ẹ̀gbọ́n yín. ẹ̀gbọ́n yín wọ́n wà lálàáfíà in fact wọ́n wà níbi tí wọ́n ti ń fi apá ewúrẹ́ tí wọ́n fi ń jẹ iyán tí wọ́n fi tọ àgùntàn tó fi ń jẹ ọkà. irọ́ ni o. ṣe rí ẹ̀gbọ́n yín àti bọ̀dá àjàlá àbí kí lórúkọ wọn yẹn ọ̀rẹ́ wọn yẹn àwọn méjèèjì ni wọ́n plan pọ̀ wọ́n ní ẹ ti láhun sáwọn ah, bẹ́ẹ̀ ni ṣẹ́rí bọ̀dá àjàlá ọ̀rẹ́ wọn yẹn wọ́n fẹ́ fẹ́ ọ̀rẹ́ mi wọ́n wá ka everything wọ́n kàn jó bolobolobolo tó fi ka gbogbo ẹ̀ sílẹ̀ ni. bọ̀dá mi ti hmm. pa mí o eh, wọn ò jí ẹ̀gbọ́n mi gbé ọgbọ́n ah, yóò ah, lálàáfíà. ara mi ṣì ń gbọ́n pẹ̀lú nǹkan tó sọ fún mi yìí o. tèmi gan ò balẹ̀ ìgbà tí mo gbọ́ ògùn aṣọ gidi ni. jùmọ̀kẹ́ máa gé ẹ̀gẹ́ I'm sorry sir. Máa gé ẹgẹ, máa dá egbò sí ẹ lára tí ò ní mo mọ́. Máa jẹ́ kó mọ̀ pé eyín tí ajá fi ń bọ́mọ ìṣeré ló fi ń What is the meaning of all this? Mo tún sọ fún yín pé ìgbàkigbà tó bá fẹ́ mú èèyàn wá sí ọ̀dọ̀ mi, kó jẹ́ mi tẹ́ mo. mọ ilé tí ẹ mọ ọ̀nà ẹ̀. Sórí nǹkan tó ṣe mi. Sórí nǹkan tí ìtùnú ṣe fún mi. Sọ ẹ wo ojúmọ́ ìtúnú kan wo owó tuntun láti parí ayé mi jẹ́ mi. àmín. Ah, sá èdè má ṣàmì ẹ̀ wò mo ní kí mo kúrò inú iṣẹ́ àtòṣì ni sá kó lè jẹ́ yàn pàtàkì bíi tiwa báyìí nínú kó máa padà ṣe fún mi lélẹ́yìí ẹjọ́ sá ẹ dárí jìnnà sorry I am very very sorry I am sorry sá. sorry. I am sorry sá I am sorry sá sá sorry sá. look up. sá. look up. sá. o ní láti sorry fún mi. okay sá lọ ṣe sọ́ọ̀rì fún gbogbo generation ẹ̀ pátápátá kó mọ bó ṣe máa lọ sọ fún wípé kó carry out operation ẹ̀ tí ò bá ṣe máa carry out operation ẹ̀ ah! ojú ẹ̀ ni màá ṣe bẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀ ni màá ṣe parí. please i'm sorry i'm sorry. wà á kọ́ lè bọ̀ ẹ́. i'm sorry. sọ pé àmì. i'm sorry sir. sọ pé àmì. i'm sorry sir. sọ pé àmì. sir ah yes. wà á kọ́ lè bọ̀ ẹ́. get out. i'm sorry. i'm sorry sir. i'm sorry sir. rọ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ bẹ́ẹ̀. Ayọ̀mídé má bọ̀ kí ló ń ṣe tó ń ṣe díẹ̀díẹ̀ ó dẹ̀ rin kí ló ń ṣe náà ẹ wo bó ṣe ń ṣe náà. bò ó rí pé mami ẹ wá jókòó ẹ wá jókòó so ilé tí mo sọ fún yín pé ẹ máa wà for now rè everything tẹ máa need máa máa arrange bó ṣe máa débi báyìí for now ẹ ṣáà manage anything tó tó wà níbí by for now bò mami mami ẹ jókòó. àǹtùnú mami. ìtùnú kí ló ń ṣe ẹ́. bí ti báwo. ìtùnú nǹkan ṣe ẹ́ tó ṣàlàyé fún mi ó mà ti tójọ́ kan tí mo mà ti ń bí ìwọ ọmọ yìí ìtùnú èmi ni mo dẹ̀jẹ̀ lé ẹ lórí ṣé mo máa fara pamọ́ fún ìyá ẹ ni gbogbo bàbá ìdẹ ni mo rí ẹ̀rù lójú ẹ kí ló ṣe ẹ́ tọkàn ẹ ò balẹ̀ bá mi sọ̀rọ̀ wò mí tọmọdé bá láṣọ bí àgbà kò lè lákìsà tó bàbá tó bí o ohun tí àgbàlagbà dẹ̀rí gbà tó wà lórí ìjókòó tọmọdé bá gun igi àbí tó bá gun àjà ó ṣeé ṣe kó má rí bá mi sọ̀rọ̀ jájọ sọ. mami mami ewu kò sí nǹkan kan ah, ṣé burúkú ni nǹkan tí mo ṣe yìí ni mo ní pé bíbá ilẹ̀ máa wà fọ náà gbogbo nǹkan tẹ bá ní láti mọ̀ with time i explain everything fún yín but fún sìn kò sí time at all e, ẹ̀yin ẹ̀kọ́ ṣáà wà ń bíbá and it's important pé kẹ́ farabalẹ̀ sí bíbá ẹ má sọ pé ẹ̀ ń wá nǹkan kan kiri so ẹ jọ̀ọ́ màmí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí tèmi náà máa yé yín ẹ jọ̀ọ́ ile jókòó ilé everything tẹ́ máa need màá make sure kó get to you and you Ayọ̀mídé make sure you do not open the door to this house to anyone okay Ti o bá gbọ́ ohùn mi ma ṣílẹ̀kùn for anybody ṣùgbọ́n because kò sí nǹkan tó ń wá kiri ìgbà ẹni máa sọ pé ó lọ́ọ̀rẹ́ kan tó ń wá àbí o fe lọ pencil o fẹ́ lọ ra o fẹ́ lọ anything Joko sínú ilé. but auntie, what if i'm going to school. school What school? What is wrong with you? Are you deaf? Did you not hear what I just told you? What school are you going to? Eh? Kékeré náà ń kọ́ ẹ̀gọ́ ní skul tó ń lọ. Ó gbọ́dọ̀ lọ síbi let me Tí n bá fi lè débi báyìí, tí n bá gbọ́ pé o bọ́ sísàlẹ̀ lásán, àyà ẹlẹ́nu kan ti máa ṣe Ayomide, you know Auntie loves you. And you know I care about your well-being. Gbogbo nǹkan tí mò ń ṣe títí náà ni kó lè wá òkè ni. Ṣùtúbọ̀ ó ní school kan tí mo fẹ́ fi ẹ́ sí. Ó bẹ́tà school tí mo fi ẹ́ sí tẹ́lẹ̀. In fact, this particular school bí standard lóyìnbó ni wọ́n fi ń kọ́ wọn bẹ́ẹ̀. So, ó dẹ̀ máa ń take time tó ń ṣe nǹkan téèyàn kan jọ fúnra rà tó bẹ́ẹ̀ mo yẹ sọ pé kò má ti rọ̀rọ̀ school nísìn ṣùtúbọ̀ you be okay you be fine um, there are some packs of cookies in your box so you can have them anything tó bá ti fẹ́ tó bá ti need just call me okay. Mm -hmm. wọ́n ní àjànàkú kọjá mo rí nǹkan fèrè erin ló kọjá wájú ẹ̀ kì í ṣẹrankẹran ó ní nǹkan tí kìnìún ti ṣe kan tó máa pè ní olóòlàjì kò síbi tó bá sí kò síbi tí wọ́n ìtùnú rìn sí tí èmi don smart tí mi ò ní rí ẹ. àdàbà ń pò gèdè bíi pẹ́yẹlé ò gbọ́ mo máa ti rí màá ní. yíyọ ẹkùn mi wọ́n bí kò sí ìyáláyẹ ẹnìkankan tó wà lórílẹ̀‐èdè tí mo lè bẹ̀rù mọ́ àmọ́ ẹ̀rù tó ń bà ẹ̀mí fúnra mi ni pé tí n bá bínú tán nígbà ro mi ò ti wá ṣoko bàbá yìí. Ah! don smart gangan léwu tó ń bẹ lóko lóńgẹ́ òun kan náà ni lóńgẹ́ tó jẹ́ ewu fúnra rẹ̀. gbóná ọ̀gbẹ́ni ara ẹ ti ń gbóná o ti ní high blood pressure. ara mi ò ṣe ní gbóná ara mi ò ṣe ní gbóná jàlá owó tó yẹ kó ti balẹ̀ láti alẹ́ àná láàrin àárẹ̀ jẹ́ àrómira. Ah! ó fọ́ ni ah! wúrà yìí àbí kí náà ń pè iye ògbè kọ́ mi látànà tí mo ti ń pè kí wọ́n máa pè yàn látànà fún gbogbo iṣu báyìí kó má lè ó mọ̀ kàn fún mi fóònù so gbọ́ fóònù rẹ ti kú ni ó ti kú ni. ṣé fóònù tó bá ríǹgì kú ni wọn ní fóònù rẹ ríǹgì kò gbé. gbọ́ ni àwọn nẹ́tíwọ̀kì kan wà tó jẹ́ pé tó bá ń pè wọ́n báyìí wọ́n ti kú o wọ́n sì máa ríǹgì. maybe that one is in your country here because ní foreign country tí mo ti wá èsì kò gbé yàgò bẹ́ẹ̀. ẹwà ẹwà ẹwà ó ti rìn ó ti rìn ẹlẹ ẹlẹ ẹlẹ. oríǹgì náà tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀. àǹtí ẹni kọ́ mọ̀. ṣé àwọn olórí burúkú yẹn náà tún ni. kò sórúkọ ń bẹ̀. kò sọ ọ̀yà hello. hello. hello. wúrà ah kí ló ṣe o lẹ́kẹ̀ẹ́gbẹ́ o mo ń pè látàná o lè gbé kọ́ mi ṣó fẹ́ ká pa ẹgbẹ́ ẹni. ẹ pa bọ̀dá mi dànù. ẹ kí ló wí. ẹ pa wọn dànù dànù kẹ pa wọn kẹ tútù wọn padà nù ṣe rí bọ̀dá mi. wọ́n máa ṣòfò ni ọ̀rẹ́ bọ̀dá mi bọ̀dá àjàlá ayé wọn máa bàjẹ́. ṣé wọ́n rẹ́yìn gọ́gọ́gọ́gọ́ tẹ pè mí fúnra yín orí burúkú máa jẹ́ ti ni ẹ̀yin olórí burúkú yìí ṣé rí gbogbo nǹkan tẹ́ tẹ́ ń parọ́ fún mi pé ẹ gbé ọjí mi gbé o olórí burúkú ọ̀yẹ̀ bọ̀dá mi bọ̀dá àjàlá. wọ́n ti sọ ogun ẹ̀ fún girlfriend wọn dẹ̀ ti gbọ́ àṣírí yín ti tú ẹ̀yin olórí burúkú jàtìjàtì ayé yín máa bàjẹ́ ni ẹ kọ́ sí kó lórí fóònù fún mi jọ ẹ̀yin ẹran ògùn dànù. Ah, ah èmi mi ò kí tán mi jẹ ó yọ̀nà pa ah. ṣe rí gbogbo tó lọ́hùn dá èèyàn ló burú jù. àjàlá àjàlá sọfúnlẹ sọfúnlẹ àjàlá olóòwò ni àjàlá àdáni àdáni àdáni àdáni àdáni àdáni àdáni àdáni èmi kọ èmi kọ àjàlá ló sọ àjàlá ló sọ àjàlá ló sọ àdàrọ̀ àjàlá ni àdàrọ̀ àjàlá mo ti sọ pé wà bọ̀rọ̀ obìnrin kó bá mi wà á bóbìnrin bá tèmi jẹ́ yìí. lórí bá gbogbo sẹ́tì jẹ báyìí. ó sì bá tèmi jẹ pátápátá ó sì bá tèmi jẹ pátápátá. ẹ fara ẹ balẹ̀ ẹ fara balẹ̀ ẹ yà ẹ kúnlẹ̀ àdáwọ̀ dẹ nọ́ọ̀sì mi ni wọ́n dé sí mi ni mo ṣe mọ̀ sí mi. àdàlà ẹ so ìwọ ló da gbogbo plan wa rú olórí burúkú ẹ torí obìnrin olófò ni ẹ ok má ọ̀rẹ́ má kàn náà ni ẹ sọ pé olórí burúkú ìyá ló ṣe àìsàn bàbá wa láì tí bá ní parọ́ wa láì sixty five billion lọ ah, ah, sixty five ah, billion. àṣẹ tó ka owó olóṣù àná mọ́ ni olóṣù lánà ilé omi bí ni kẹ́kọ̀ọ́ mú bí àwọn náà gbélé mi lẹ́nu ni wọ́n máa mẹ́yọ̀ kan. <laughs> yeah it's true yeah o ma tó bẹ́ẹ̀ sí. up, nigga? What? You gotta cooperate, if not, I'ma blow your head. Whoa! Ah, stop, I'm, move I'm, it! I'm, move sorry, it! Sister, I'm, move! Uh, move it! Uh, ṣe fún yín sísá ẹ jọ ẹ má pa mí owó wà lọ́wọ́ mi nǹkan tí ẹ bá fẹ́ má fún. mi ò ní ẹ pa kí ni mo fẹ́ pa ẹ fún. kí ló wá ṣẹlẹ̀. níwọ̀ tó jẹ́ pé mo ti ń wá láti jọjọ́ mo wá jàjà rí ẹ ṣé ìwọ ò mọ̀ pé ìwọ gangan lẹni bí ọkàn mi ni. Ah. kí ló ṣe. ìbànújẹ́ bẹ́ẹ̀ ni ìwọ ìtùnú ni mò ń pè torí láti èmi lọ o ò lè jẹ́ ìdùnnú fún àwọn òbí ẹ mọ́ níwọ̀nba ìgbà tó dẹ̀ fi wà lọ́dọ̀ mi bí ìwọ fúnra rẹ mọ̀ wípé eré akọ ò ní àtàǹṣe ìyálà ìjà ìjà jẹ́ ọmọ lọ á lọ tí ò ní sí lódìdí mọ́ wọ́n bí mò ń bọ̀ á ẹ níbikíbi tó bá wà àmọ́ kó tó dìgbà yẹn bá èèyàn kan sọ̀rọ̀ ta ni ta lẹni tó fẹ́ bá mi sọ̀rọ̀. tó important sí ayé tiẹ̀ àmọ́ tó máa dòkú láìpẹ́ yes. hello mọ́mí mi mo dẹ̀bi ẹ títí mo ní kí ló ṣẹlẹ̀ sí ẹ mo ní kí ló ṣẹlẹ̀ sí ẹ mo rẹ́rù ní lójú ẹ ò jẹ́wọ́ fún mi ìtùnú wo ọkọ mi sórí ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ gbogbo nǹkan tó bá gbà lọ́wọ́ àwọn kìíní jọ́tọ́rọ́ ló ń dá padà. ó já wèrè ni àbó lórí burúkú ni ẹni èmi ni wọ́n pè ní kìíní ẹ̀mí ẹ̀mí. kọkùnrin tàtọ̀ rẹ̀ kóbìnrin tàtọ̀rìn ká wo ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ẹ pààkì wọn kúrò mi. ẹ stand up. Damn! Ah! Peju, pick up. Pick up. Hello, hello. Peju. Hello, Ìtùnú. Kí ló ń ṣẹlẹ̀ náà? Ẹ ti ń pẹ́ No, there is no time. wo kí ni ti ń kọjá nǹkan tá a rò as it is now <laughs> dilemma serious dilemma ni mo wà wọ́n ti mú mọ́ mi. wait wait wait sori immediately bó ṣe pè mí yẹn láti bẹ̀rẹ̀ ṣe lórí ẹ̀ ṣó ti gbọ́ má worry you are safe o ti gbọ́. please you have to make it snappy you have to get here fast. don't worry yourself má worry ṣó ti gbọ́. please be very fast i'm counting on you. damn. pariwo látàárọ̀ ó dà kí ló ṣẹlẹ̀ kí ni kí ni kí ni tó ń sọ gangan because kò yé mi. tí ọmọ ọkọ ẹ tó ń wá kiri tí gbogbo àwọn social media ti gbé káàkiri mo dẹ̀ mọ̀ pọ̀ ẹ ni mo pé wọ́n ló ṣe é. Fọlá Kẹ́mi àfọ́lì ọ̀rẹ́ mi òbí mi ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó nẹ́nu. ẹ ṣe é tójú akátá tiẹ̀ wá léwu ṣé ẹnu adìẹ ti tiẹ̀ ló yẹ kó ti bọ̀ ọ̀rọ̀ wèrè wo ló sọ káàkiri ilẹ̀ tó ń ṣe pọ̀pọ̀pọ̀ wọ́n ṣépè fún ẹ̀ ni awo bó ṣe sọ owó jẹ ṣe sọ gbogbo ẹ̀ ojoojúmọ́ ó dẹ̀ ń ṣe bíbá yẹn pé bóyá àjọmọ̀ sí ni. ṣèbí mi àti ẹlajọ ń sọ̀rọ̀ nbí ṣé mo lè lọ síta kí lọ máa rojọ́ ni. hands up everybody. Ah, kékeré ọlọ́pàá. madam you better don't see anything. are you kidding me right now. Ah, kí ló ṣẹlẹ̀ ah. kí ló dé. madam Fọlákẹ́ Owóyẹmí àṣé ni wípé kò séèyàn mọ́ èèyàn mà ti wọ̀n o èèyàn abìdíyanyan at times ẹni tá a bá gbójú okùn lé wọn kì í jẹ́ ní àgbà. àfìgbà tó rọ ìtú síta wo àfìgbà tó rọ ìtú síta ọ̀rẹ́ mi ẹ wo ẹyẹ èèyàn mi ṣe bí mi ṣe wà yìí èèyàn dáadáa lèmi o tẹ bá ń gbìyànjú ọdọ àlàfà mi mi mò ń jẹ bẹ́ẹ̀ ẹyìn èmi ò kí ń ṣèyàn abidí yan ọyàn èmi ò dé kí ń ṣèyàn lásán kejì ajá jẹjẹ mi ni mò ń lọ mi mọ kọkọ mi rè funfun nẹnẹ o. Ah, ṣé olórí kò lórí burúkú ọ̀rẹ́ ni ẹ àbó rí lórí burúkú ọ̀rẹ́ ni ẹ ah, ah. ṣé o mọ̀ pé olóṣì ni ẹ pàpà how can you talk like that àwọn èèyàn débi bá wọn tẹ́tà ló bèrè ẹjọ́ olórí burúkú lọ́wọ́ ẹ̀ orí pé olóṣì ọ̀rẹ́ ni ẹ bó ṣe wà yìí orí pé ọ̀jà tìjà tẹ́jẹ́ kí n fún ẹ tẹ́ sọ̀rọ̀ fún náà orí pé. madam with due respect you are under arrest. under arrest wo. please madam obey the order. ọ̀rẹ́ mi obey. Ah, ọlọ́pàá ẹ ṣe sùúrù náà ẹ̀dẹ̀ sọ pé kẹ́yàn níṣó kẹ́yàn níbo lájọ́ ń lọ alórí kíni. wọ́n sọ̀rọ̀ tẹ̀lé wọn bó ṣe ń sọ yẹn ó ti mọ̀rọ̀ ọlọ́pàá tó bá ti tẹ̀lé wọn lẹ́sẹ̀kẹsẹ̀ àtẹni tó mọ́wọ́ àtẹni tó mẹsẹ̀ lọ́ máa kó. you have to be very careful ẹ mọ nǹkan tẹ máa sọ ok can you please move. lọ ah, eh, eh, eh, ṣe jẹ́ ṣe àgbà tí nínú ilé yìí take your bag please move. ọ̀tọ̀gá ọlọ́pàá ẹ má tún sọ̀rọ̀ wà ló lè ṣàyẹ̀ mú yàn lọ. ọ̀rẹ́ mi máa sọ̀rọ̀ kí a máa lọ bẹ́ẹ̀. imú mà o imú níkà kò jẹ́ ká gbóòórùn àṣebí ìwọ Fọlákẹ́ pẹ̀lú bí ẹ̀gbọ́n Kúnlé ṣe fẹ́ràn ẹ tó àṣewọ́ ló ṣe kó pa wọ́n o tún ń attempt láti pàdé only son Kúnlé kí ló dé ṣé wọ́n fi fámìlì wa yáwó lọ́wọ́ fámìlì ẹ̀ ni kí la ṣe fún ẹ. ẹ tẹ dúró kankan nǹkan tí ò tiẹ̀ kọ́kọ́ yé mi pẹ̀lú wúmà yìí ni wípé kí ni ẹ̀ṣẹ̀ mi gan tó le tó báyìí kí ni nǹkan náà tó fẹ́ gbà lọ́wọ́ mi náà débi wípé wá ń lépa ẹ̀mí mi ẹ̀ fi kú wá mi káàkiri ẹ wo bíta èmi ò mọ bí ọlọ́run ṣe ṣe o nígbà tí ọmọbìnrin tí wọ́n rán sí mi pé kó lọ pa mí yẹn bó ṣe mú mi lọ́jọ́ yẹn tó ṣe mú mi báyìí tó mú mi dé inú igbó yẹn báyìí ẹ wo èmi ò kọ́ mọ̀ mo ṣàkàmọ̀ rí pé mo escape mo ti escape báyìí bí mo tún ṣe ń sá lọ mo tún kó sọ́wọ́ ẹlòmíì nínú àwọn tó kù yẹn nígbà táwọn méjèèjì máa pàdé báyìí wọ́n kàn bẹ̀rẹ̀ jà ní mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ò mọ tó dídàlẹ̀ láàrin wọn. ọmọ kókó oṣù lọ́rùn. Eh, Sherry ẹ má misconcept ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣe understand Sherry wádìí wá fi yé ọ arábìnrin yìí ṣe ń join àwọn suspect tó dúró ah, láti máa kọ́ nítorí oríṣiríṣi atrocities robbery kọ́páyàn kọ́ sóríṣiríṣi bẹ́ẹ̀ you get and tí o bá ṣe pé arábìnrin yìí pé wá táwa débẹ̀ bẹ́ẹ̀ ní táwọn ìgbà wọn sọ olóore ni you are just lucky. èmi ò yọ pé bó ṣe rí nìyẹn ẹjọ hospital wo gangan ló wà báwo mo ṣe máa rí. bẹ́ẹ̀ ṣe fẹ́ rí ìyẹn kiri wọ́n máa rí ìjìyà lẹ́jọ́. ok ẹ ṣe. ọ̀gá ọlọ́pàá kí wàá ní ṣíṣe báyìí. well kò sí ṣíṣe kò sáà sí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ court náà so yes we are going to court straight. God. When would that be? Oh. Hmm? When would that be? Kí ló jẹ́ kú àjọkú? Kí ló jáwé wá àjọgbà Lékeleke fọ́ṣọ́ tí ẹ̀ ò mọ́ lálá. Àparò ṣe tí ẹ̀ ò dúdú bìrìmù. Dáró dáró rọra dáró. ṣe dé toru toru. no no no madam ẹni sọ̀rọ̀ àpẹlẹ. doctor officer. um, uncle ọlápẹ́jẹ́ pé dp ló pè mí ni mo ṣe gbà yín láyè kẹwàá. condition to why you go fàyè a console and be kán bá anybody so anything so we nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ jọ jẹ́ faster please ẹ má take time rárá thank you. Bala sorry. No no no no no no no no no má sọ anything wọ́n ní kò fi gbogbo yẹn sílẹ̀ gbogbo nǹkan tó fẹ́ sọ pápátá lèmi náà ti mọ̀ nípa ẹ̀ um, step mother mi wà behind it ṣùgbọ́n máa um, ìwọ máa rí àti dúpẹ́ fọlọ́run. mo máa ń rí ẹ lójú ọ̀la mi aláyẹ tẹ́lẹ̀ orúkọ ẹ aláyẹ náà ń mú ẹsẹ̀ ṣùgbọ́n wọ́n wò pé kí ló lè ṣàlàyé ṣe náà tọ́wọ́ mi jókòó. ó ah, mọ̀ mí sí àlàyé ní ojú àlá kò sí problem àlàyé náà ní mí lójú ayé o ṣe pẹ̀lẹ́ ṣùtúbọ̀ um now um ìtùnú sorry ìtùnú sorry i'm really sorry for what happened mi mọ mi mọ mọ má bínú jọ ṣùtúbọ̀ i'm sorry mo mọ pé lágbára Ọlọ́run máa wá òkè láìpẹ́. Favor and <laughs> why not? kí ló ti mi lè ṣe gbogbo nǹkan tó bá fẹ́ pápátá àwọn ni kò bí mi àwọn ni kò béèrè olóore mi ni ẹ I will do anything. Hey, wait, eh, eh, wait, wait, sorry. Uh, okay. You're welcome. o ṣe ní sùúrù. I love you so much. I love you dearly. Tàbí pé mi rọ́kùnrin láyé mi ni. So wá ń mi pé kájọ wa títí ayérayé. Please tell me you love me too and promise me you will marry me. Wow. So both of us can be living together as husband and wife are then call ourselves. wo lórí wípé ìfẹ́ yẹn mo nífẹ̀ẹ́ gidigidi ah, èmi náà nífẹ̀ẹ́ gan but ṣorí ti pé ká má rí ara wa yẹn. Ah, sorry. Um, it's okay. Uh, doctor. It's okay. Ah, okay. Ẹ tari ẹ check ẹ doctor. Sorry. Doctor, doctor ẹ check ẹ. Mm-hmm. Okay. Okay. Okay. Afa. Okay. ìtàn ṣe kókó èèyàn mẹ́ta ló kùnà láyé ẹni tí kì í gbà mọ́ rárá àti ẹni tó ń gbàgbà ìmọ̀ àti tinú mi ni màá ṣe é. fìgbà tí mo fi àìgbọràn pa ara mi. ìmọ̀ràn pẹ̀lú kátẹ́lẹ́ òtẹ̀mí mímọ́ wí ó tètè láyé ẹni ó tètè mú ni kúrò lóko parun ẹ jẹ́ ká tẹ̀lé kìlọ̀ ìkìlọ̀ ìkìlọ̀ ìkìlọ̀. ibo ni mo wà ibo ni mo wà yìí wà yìí ibo ni mo wà ibo ni mo wà ibo ni mo wà ibo ni mo wà èmi èmi nìkan nínú bíbá yìí kí ni mo ń ṣe bí kí ló gbé mi dé bíbá yìí. ìtùnú. pásítọ̀ wálé. sọ̀rọ̀ wípé o ti rí ipò jẹ̀bi kó. èmi mi ò jẹ̀bi kú. Hmm. kí ló fi rò bẹ́ẹ̀. mi ò pààyàn rí kò sẹ́jẹ̀ èèyàn lọ́wọ́ mi ìtùnú iṣẹ́ tí wọ́n gbé fún ẹ tí kì í bá ṣe wípé jíbọ́lá tí wọ́n mọ̀ sí alààyè ló bá ń bẹ̀ kí ló máa ṣẹlẹ̀. ṣé o ti wá rí báyìí wípé ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ ìfetísílẹ̀ sàn ju ọ̀rọ̀ àgbò lọ anyway bíbélì sọ wípé ká má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ mi ò sí ní pòsíṣàn láti dájọ́ fún ẹ. obìnrin láyé yìí ní tòótọ́ gbogbo tó dán kọ́ ni wúrà. orúkọ tèmi ni barrister oníkẹ̀dé àrùnsíọ́lá. no more human rights abuses yes or no. If you are not thinking of anybody, think about our parents. Think about your health and safety. I'll be going to jail for what I did not do. She's not a medical doctor. She's a lawyer. A lawyer. My son. Ah! Who's your son? Kọ́sì mi lẹ́ ń dà ń sọ yìí. Ó fẹ́ kó lọ sẹ́wọ̀n ni. Ṣé fẹ́ kí n máa parọ́ fún wọn? It's against the ethics of my profession. It's a fifty-fifty chance. Ọ̀tá wo lẹ lẹ lẹ lẹ lẹ dáwọ́ sórí ìdàgbẹ́? Ìyàwó ọmọ yín rèé. Ẹ̀dà. Òun ló wà lẹ́gbẹ̀ẹ́. But as it is now, we need to move the corpse to our office. So we need your help in conveying the body. So I might need the motor in. That's the